وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الإمام ابن القيم رحمه الله قد يسواجه pẹ̀lú àlàyé lóríṣiríṣi nípa lójoojúmọ́ tó ń rí mú wá àti ibi tí àwọn ẹ̀rí yẹn fi kù díẹ̀ káàtó wọ́n ṣàlàyé wọn lóríṣiríṣi wọ́n yàn nàná wa ṣùgbọ́n wà tó ṣe pé kúkú dáa fẹ́ mú bẹ̀ àti bẹ́ẹ̀ àti sọ iná nígbà náà ìṣòro wà ìṣẹ̀lẹ̀ wọ́n ṣe kùnú tún nígbà kan dìgbà kan wọ́n ṣe pàtì láti gbà náà wọ́n tún ṣe láti gbà kan dìgbà kan wọ́n á pàṣẹ láti gbà náà tí wọ́n fi fàyè sílẹ̀. àwa ṣèwádìí àmọ́ ìgbé sábàbí kan ló máa ń sọ̀rọ̀ bá àdúṣọ́lá síbẹ̀. eléyìí túmọ̀ sí pé táwa náà bá ní ìdí pàtàkì kan tó lè mú wa máa náà àyẹ̀kú títí rẹ̀ látàrí ìdí yẹn. sunna anabi sọ̀rọ̀ bá àdúṣọ́lá lọ́sí ìgbà wá sí ìdí yìí àbí tọ́jọ́ bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé kò sí nínú súnà ọwọ́ àtẹ̀kọ́lẹ̀ máa tètè kó náà lójúmọ́ ìwé ti lọ́dọ̀ọ́bù ẹ̀ṣọ́fẹ̀rí àti máàlìkì wọn ni ká máa ṣe lójoojúmọ́. tẹ́lẹ̀ ìbá yé wa yóò yé pé àlùkò náà ní ìgbà tí sábàbí tó lè mú ni dé bá wà kò sí sọlá ti kan nínú àwọn sọlá wà tá a ti lè ṣe àti pé kò tó yí báyìí ní tí sábàbí tó lè mú ká ṣe bá wà a lè ṣe lẹ́yìn ìgbà tá a bá gbórí sókè láti rò pọ̀ àti lè ṣe lẹ́yìn tá a bá kí ó tán kó tó di wípé a rò kú ọ. ṣùgbọ́n àti ṣíṣe rẹ̀ lẹ́yìn rò kú ọ tàbí ṣíṣe rẹ̀ síwájú rò kú ọ. níṣẹ́ ni kò ní tó a máa wáyé ní rákà ìgbẹ̀yìn nínú sọlá ti tá a bá ti fẹ́ sí. ẹni pé ìdè rákà alákọ̀ọ́kọ́ nínú rẹ̀. kì í sì ṣe tààrin ìwọ̀n rákà tó ṣe kó ní rákà àti láti máa a sì rí nínú súnà sànàbì sallallahu alaihi wa sallam wọ́n ṣe kó náà tù lẹ́ni tó gbóhùn sókè. eléyìí ló fún àwọn sàhábà wọn gba ìgbàwọ́ ọ̀rọ̀ pé báyìí báyìí báyìí báyìí lànà máa wí náà láǹfààní táwọn náà bá wá sọ kò náà ẹni tó gbóhùn rẹ̀ sókè dé ẹni tó sì wà lẹ́yìn ìmáàmù ṣe ámì ọjà àkóso tó burú bẹ́ẹ̀. ṣùgbọ́n ìgbà wa tí wọ́n mú wá lórí gbọ́dọ̀ bisọ̀lá àṣẹlẹ̀ wọ́n ń ṣe ní títí tí wọ́n fi fàyè sílẹ̀ ìgbà wa ọ̀rọ̀ ní tí ò fẹsẹ̀ nílẹ̀. a kọ̀wé kan pè léyìn nípa àdájọ́ èyí tí ṣẹ̀ríà lọ́la kalẹ̀ nípa títún kunut lójoojúmọ́. ó wà nínú tírà wa nílá síwájú kí á tó gbé tírà láì jáde àti kọ́kọ́ sí òní tírà kan tó dájú. ṣé kí ni ìdájọ́ ká máa ṣe kunut lójoojúmọ́ ní sọ̀lá tó fẹ́jọ́ alhamdulilayi lẹ́yìn eléyìí á lọ sí fọ́sùlù tó tẹ̀lé lẹ́yìn. وناني في هديه صلى الله عليه وسلم في سجود السهو كان لنا النبي محمد صلى الله عليه وآله وسلم نقع يقولك لا تيبابي والصلاة عبادة ومن أعظم العبادات ìjọsìn الصلاة àṣọlá ó sì bẹ nínú ìjọga gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith ètí ìmáàmù Malik àti àwọn míì nínú àwọn olùmọ̀gbé jáde pẹ̀lú bá ọ̀nà kan tó gún régé ibi inna nusalliya idha qama yusalli fa innama yunadi rabbah ìdájúdájú gbogbo tó ń ṣe sọ̀lá nígbà tó bá ti ṣe dúró tó ń ṣe sọ̀lá sí lódodo ntí ń ṣe gangan ni pé ọ̀n bọ́lọ̀ ọba ní gbólóhùn jẹ́ẹ́jẹ́. lóbi jẹ́ pé ìgbà téèyàn súnmọ́ lọ́wọ́ bá jù náà nígbà téèyàn bá ń ṣe nínú sọ́lá tì í kò tún wá sírú ìgbà téèyàn wà níforí kalẹ̀. ànábì fi sọ pé ọ̀wọ́ dájú ìgbà tí ẹrú súnmọ́ lọ́wọ́ ọ̀rẹ́ ẹlẹ́dàá rẹ̀ jù náà nígbà tó bá forí kalẹ̀. ọ̀sọ́ láti yí báyìí ọlọ́run bá ń fẹ́ ká máa ṣe gẹ́gẹ́ bí òun ti ṣe fi pa wá láṣẹ. ọ̀sọ́ láti sì wà àtẹ́sẹ́n lè ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ́dẹ́kẹ̀rẹ̀lá torí ká lè bá a máa fi. ṣe ìrántí ọlọ́run ọba wa ọlọ́ni wà á pè mí sọ̀rẹ́ tẹ̀lé rékìrì máa gbé irun dúró láti fi máa ṣe ìrántí mi. irun tí à ń ṣe nítorí àti máa fi rántí ọlọ́run ọba wa ó tó dájú òun náà ni wípé ìgbà tẹ́ni tí ń kírun dúró. láti kírun ó ṣeéṣe ìjọ dájú nù ó ṣeéṣe ó fi ìgbà kan nínú ọ̀ràn máa fi ronú nípa nǹkan mi ó fi abala kan nínú ọ̀ràn máa fi rántí nǹkan mi lọ́yà tó fi Allahu Rabbul Alamin. eléyìí tí. ó ṣe é gbé ìgbàgbé ló máa ń bírú ẹ̀ ìgbàgbé ló máa ń bírú nàbí wa sallam yé wa ìgbé lásìkò tẹ́ máa ń pè ní lọ́wọ́ sísá ni àṣẹ náà ló fara fi ṣàlàyé rí pé àwọn ṣèyàpín wọn ò lè rí itú kan pa lọ títí níbi táwọn mùsùlùmí tí wọn bá pọ̀ wọn sì mójú tẹ̀sìn. wọ́n ṣe ní wọ́n máa ń ní agbára láti ṣèbàjẹ́ láti dà àwọn èèyàn rú nígbà tí wọ́n máa ń forúkọ lásán jẹ́ mùsùlùmí tí wọ́n kìí kírun. torí kí láǹfààní rẹ̀ nígbà tó kàn forúkọ lásán jẹ́ mùsùlùmí tó á bọ́ wà lẹ́nà àlùjáná dání. ẹni tí ń kírun lójú méjèèjì tí ń sin náà lójú méjèèjì ọ̀ma báwo lọ̀rọ̀ wọn jà sí tó bá ti dọ̀gbẹ́ dà òkè gbàtò wa kù ẹni kéèké rùn àtijọ́ tọkàn rẹ̀ bá bàjẹ́ ẹni tí èké rùn tàbí tó tó bá rí bónọ́ọ̀sì àwọn òrìlẹ. torí ẹ ewu báwùjọ àwọn mùsùlùmí ó sì wá jẹ́ pé àwọn ṣèyàpéyì wọn ò ní ráyè títẹ ẹbu wọn ń tó nǹkan nígbà tí wọn máa ń pẹrun láyè bí ẹgbẹ̀rún lákòókò kan náà tí ariwo òrùn pípé gba gbogbo tó gba gbogbo náà atẹ́gùn. làwọn ni ó dúró nínú àwọn ṣẹyà pé kò sí ìdúró. ìdí nì tòbí jẹ́ pé ọ̀dọ̀ wa gbogbo àjọlọ́ bùkún láwùjọ tiwa náà wọ́n ti agbára wọn ná díẹ̀ nínú tọ́lọ̀ ọba fún wa láti fi pèsè mọ́sálásí níbi gbogbo tí o sì mọ́sálásí nínú ìlú gbogbo àdúgbò tí o sì mọ́sálásí àwọn tó náà bá bù kún wọn ná díẹ̀ nínú tó náà bá fún wa wọn lè bá rí ìfọgbà lọ́dọ̀ Ọlọ́run láyé àti lọ́la fìyà bẹ́ẹ̀ tó máa kó àwọn kíláàsì wọn mọ gbàgbé láti fọ sàmì sí pé mọ́kíláàsì lélẹ́yìí. wọ́n ti manára èyí tó ga tá a máa tẹ̀mọ́lẹ̀ sí lára mọ́sálásí tó ti pé ń ṣe lọ́wà wọ́n ti lọ́ọ́ máa pèrú ń bẹ̀ kó lè bàa mú kóòrùn orin jìnnà gbàdá bá ti lé yẹn táwọn mọ́sálásí tá a bá kọ́ ẹ wá wá àwọn ọmọ tó mọ̀ ọ́n pè dáadáa lọ́jọ́ kó àwọn ọmọ pè é. lọ́nà tó fi jẹ́ pé á láwọn àǹfààní tó pọ̀ wọ́n ṣe àpéyìn oníráyè títẹ̀ wọn kó ti ṣe tí wọ́n ti ṣe láwùjọ wa. torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam wọ́n nígbà tí a bá pè mú àṣetọ́ ni ọwọ́ wà. bí kò kúkú fẹ́ fẹ́ nìkan lẹ̀ tí wọ́n anábì sallallahu na wasallam sọ pé inna ash-shaytana yajri ń sáré ni ní ìsáré tẹ̀jẹ̀ sáré nínú kan ẹgbẹ́ ń jọ́pẹ̀ yẹn bá tó kú ní tó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìkọ́ yóò tún padà wá títí jẹ́ yóò tún túlẹ̀ kò tún ní padà wá ó ìgbà bá bẹ̀rẹ̀ rẹ̀ pé níta fẹ́ lò lọ́ọ̀bà ló fi jẹ́ pé gbogbo ń tá a ti sọnù sáàrán sí gbogbo tí wọ́n fi wá léèrè táàmà gbaná lọ́pọ̀lọ́ abẹ́rẹ́ sí ṣèṣirò lórí ìrìn èyẹ àpò tí mo gbé pamọ́ ń dúró ni mo sì rántí ni abẹ́bẹ́ tí mo gbé sí o kọ́dà àgbàmọ́ tó pàpà ti bò mọ́lẹ̀ ọmọ àti aláǹlà pé rákà mẹ́rin ti pọ̀ jù bóun máa ń tètè kí ni màá lọ bẹ́ẹ̀ báyìí láàrin láàrin lọ. tó bẹ́ẹ̀ la ṣe kọ́ àná la ṣe kọ́ àná lọ́kùn àdú fẹ̀tàkìlú àdúwà ìnàmà yẹ́dùrú ìdọ́wọ́ lè kú lómi náà sáré sáré. ọ̀tá yín ni a ṣe kọ́ ẹ wá mú ní ọ̀tá èèyàn gbọ́dọ̀ mú ọ̀tá rẹ̀ lọ́rẹ̀ torí bí àṣetọ́ ni ò pé àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ sí nǹkan míì. yàtọ̀ sí pé káwọn náà dọ̀kan nínú ẹni tó wọ̀ na àtàrí iná iléjòfẹ́. ọmọ arántí unnecessary issue nígbà tó bá àgbọ̀ wọn náà máa kíyèsí o àsìkò tí gbàgbé òdùn dé tó bá ti assalamu alaykum wa rahmatullah gbogbo tó ti rántí nù nù tó ti wọ́n gbé bí tí mo gbé pamọ́ sí hmm. wọn bá parẹ́ bí gbàtà kọ ìwé sójú omi ni. tọba tó fẹ́ rántí padà tó bẹ̀rẹ̀ ẹ̀rùn mi. subhana wa ọyìn kéèyàn náà ti ní ìfura ti pẹ́ kí ló fà á tó fi jẹ́ pé mi rántí tí mo fi gbàgbé àgbà tí mo máa ń kírun kí ló fà á dígbà gbé sí máa dé ní kíá tí mo bá ti sálámà ìdí àṣẹ fún mi. ìdínú nínú làákàyè alimami abu hanifa rahimahullah nínú tààrẹ tí wọn sọ ìrìn bàbá yẹn wọn ní ẹnìkan wá bá wọn sọ pé ń sọ ọkùnrin kankan wọn nù máa ní gbogbo sọfẹ́ẹ̀rì ni wọ́n àwọn Islam àwọn yẹn sàfà yẹn ń wò pé àwọn babaláwo nínú ń pè ní lọ nìkan ní ìsìtò sọ pé kìnnì kan à sọ̀rọ̀ kìíní kan wọ́n jí à ń sìn wá tani àti talẹ̀ ru dídì rẹ̀ sí ohun ètè mọ ẹni tó lè jì láì béèrè lọ́dọ̀ yín pé tani àti talẹ̀ ru sí. wọ́n ní kí wọ́n máa wọ́n wá tàbí wọ́n kọ́kọ́rọ́ wọ́n fi ibìkan wọ́n wá lókun. wọn á ní kọ̀ọ̀kan máa ka gbébì kan òun àfa ọ̀daràn yẹn náà náà lè fọ́ gbébì kejì tọ́ bá jẹ́ pé lágbájá ló mú ó yí. ìlú ọ̀nà bá dáa ẹ̀kúrẹ́ ni wọ́n yín nǹkan bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ lónà bá wọn kó gun bẹ́ẹ̀ ẹ̀kúrẹ́ ni wọ́n á lóògùn àbẹ́ ẹ̀kúrẹ́ ń tó tó tún á jẹ́ òkè. níbi òdì yìí ọ̀yà tó bá yẹ kó kò yí gba apá òsì tí ì bá sùn lójú má yí rárá bá sùn yí gba apá òsì yóò yí dáadáa ní ojú ọjọ́ ọmọ tẹ ọmọ káyín bí tí wọ́n gbé òkúta lé ọmọ ká ojú ọmọ rìn náà máa yí lọ yí dáadáa máa yí wallahi innahu la'amalu shaytan iṣẹ́ àṣẹ̀fọ́n yóò àlọ́ pé àwọn èso ọ̀sẹ̀ bọ̀ sọ àlùkùránì là ń lò yìí o àlùkùránì làwa ń lò o omi ló ń lò ìpẹ́ ló ń lò àlùkùránì ló ń lò ìràwọ̀ ló ń lò gbogbo wọn kò fà kèfèrí ni wọn. nítorí pé kullu ya'lamu man fis samawati wal ardi al-ghayba illa Allah tọ́gbọ́n tó gbọ́ oku ẹni tí mẹ́nu sọ́mà àtìlẹ̀ kò sí ìtọ́ ọmọ ẹ̀kọ́ pamọ́ nínú àfitá ni ọmọ ọ̀rọ̀kùnrin àlẹ́. Lórídìí eléyìí, gbogbo ọ̀nà tá a bá wá gbà láti fi sọ wípé a máa ń tọ́ pamọ́. Gbogbo ọ̀nà yóò dà lè gbà kò sí ètò lè yọ wá náà fi àti jẹ́ Bá a dá ọkùnrin náà lò lò kó di kẹfẹ́ rí. ètò àti wọn máa lóru rẹ bẹ́ẹ̀ áá wọn yìí kánàbí Muhammad sallallahu alaihi wasallam wọn ò lò nígbà tán parọ́ zina máa ń ṣànà àwọn àwọn àdúrà ọjọ́ ti jókòó tí retí kí wáyé ọ̀sọ̀ kalẹ̀ kí ló lé ẹ lọ kó ìtẹ́sí kọ́ wọn náà ní ẹ sọ́pọ̀ ẹ sí gbogbo eléyìí ọ̀nà ṣètọ́ọ̀nì táwọn ẹni ṣètọ́ọ̀nì tí wọ́n lò láti fi gbowó lọ́wọ́ àwọn ẹni tọ́pọlọ wọn fúyẹ́. torí ẹ̀ kí ló gbé wa lọ sídìí eléyìí onígbà Abu Hanifa ìmáàmù mùsùlùmí wọn á bá wọn láwọn sọ nǹkan nù àwọn ọmọ ibi táwọn sọ sí àwọn sì ń wà yóò ti wá bí wọn náà nù tó bá jẹ́ ni ọlọ́run torí pé gbogbo èèyàn náà pàtẹ ọlọ́run ní fi ọlẹ̀ kọ kàmá kó olùmọ̀ní ọ̀kìnní kan ní àdáwò ọmọ wa náà ni ìwọ́n kà gbẹ́rù rẹ̀ wá fún ọ náà ní ìgbésẹ̀ wọn gbà dáhùn lọ sí kó dáhùn gbówó sí àwọn ọmọ bínú búùtù tọ́lọ́wọ́ bàbá ti kọ́ àkọọ́lẹ̀ pé ọ̀jẹ̀ rí ọlọ́wọ́ sì ní pẹ̀tẹ̀ rẹ̀ fún yín. kí náà wàá tún ní ta fẹ́ à ní nǹkan tá a dì fún ọ. bàbá ní ta àti wá àti kú kù ní. bí wàá ti dì kú ó ní tọ́ fẹ́ gbá lẹ́sẹ̀ ni. mo rò wọ́n yé dábàá fẹ́ ẹ̀sọ́ ọkùdúrú kẹ́ fún ọkùdúrú wa o. táwọn sọ fún ọ. ọlọ́run bá kọ fún yọjẹ rírí rọrùn bí ọba sì ní rírí fún ọ kí ló tún dáa dúdú dé lẹ́yìn lọ àmọ́ àwọn onígbà yóò gbọ́ yẹ ọmọ máa kankan kankan ọmọ padà padà báwo pàdé bu àwọ̀ ọwọ́ tó lè kó pa wọn ní kankan hmm. tó bá ní lọ ẹwọ kẹfẹ wàhálà bẹ̀rẹ̀ ìmí ooru ìmí kúnnukún bí òye wa á wà á fi ojú òwú á fi kàn ọmọ wa wọ ká láti dọ́dọ̀ àti ta pàtí wa bàbá ní ẹ̀ wá imi kúnnukún ó rìn kàkà gbé fún náà imi kúnnukún náà wọ́n bá ìmáàmù Hanifa wọn ò àwọn ìmáàmù Abu Hanifa ní tó wà ní ìsìnkú lọ́ọ́ sàlùwàlà lọ́ọ́ sí àlùwàlà kó tó kọ́ dáa tó sì dé ọ̀nà kó o sì kí dáa débi kó ọ̀gbọ̀dọ̀ ronú kankan tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin kọ́ wá wá. a èrè báyìí báyìí báyìí ló kó o ni pé má kírun tó dáa bọ́lọ̀ kí ló fẹ́ kírun tó dáa sí. owó rẹ bí báyìí ló gbé títà rí. ẹnu pé ìtura náà ń wá nu tóbi ní bọ́ọ̀lù ọ̀sálù àlá tóbi ní bọ́ọ̀lù fẹ́ kírun rákà méjì tán ó ti ti kíákíá wọn máa kọrin máa sọ irú òun tí wọn máa ń a lórí o lókè rántí o ní àgbo títà máa ń pọ̀ náà mọ́ rántí o ní. láàrin kẹsẹ̀ ìpà ẹ̀ṣẹ̀ ìpà tẹ̀lé ìtumọ̀ sí pé àṣetán kò ní fi wá sílẹ̀ ilé ọmọ abígbàgbé yóò máa fi gbàgbé yóò máa fi gbàgbé gbàgbé lórí ọ̀rọ̀. ọ̀gá wa anabi wa Muhammad sallallahu alaihi wa àwọn nǹkan kan tẹ̀lé sànàbì sọlá àdìsẹ́lẹ̀ ànàbì ṣe àwọn nǹkan kan gbogbo ẹ̀ wọ́n tẹ̀lé nítorí kọ́lọ̀ wọn bó lè bá tara rẹ̀ ṣàlàyé àwọn òfin ẹ̀sìn fún wa. nínú àdéhùn kan tí ò fẹsẹ̀ rinlẹ̀ táwọn olùmọ̀ọ́sì sọ pé ìtumọ̀ rẹ̀ dáa. النبي صلى الله عليه وسلم يقول إنما أنسى ليشرع الله تبارك مقبل níṣẹ́ ni mo gbà pé kọ́nà wọn kó lè bá àfẹ́sẹ̀ òfin tuntun kan kó lè bá fi lélẹ̀. ìyẹn ni pé ìgbàgbé dànàbì níjì kí a lè bá a mọ ìdájọ́ tó tún rọ̀ mí lẹ́yìn bí rẹ̀ bá ti ẹ̀yìn àlómà lẹ́yìn ikú ànábì Muhammad sallallahu sùjúdù sọ̀rọ̀ ìjọ àìforíkalẹ̀ dìgbàgbé nǹkan kan wà táwọn yẹn máa ń sọ nípa rẹ̀ táàtì sí rẹ̀ rí tọ́ báàgì ẹ̀ tó túmọ̀ sí pé sọ̀kùsọ̀ lásán wípé kò sí lèmọ́ọ̀mù tí máa ń kírun láàrin ìgbà báyìí sí ìgbà báyìí tí ọba ti gbàgbé láti ṣàkàrẹ̀ ṣàkàrẹ̀ báwo kí dandan gbọ́dọ̀ gbàgbé láàrin ìgbà báyìí sí báyìí. ṣé dandan wà nù rẹ̀ kò sí dandan nínú rẹ̀ à ń gbàgbé àmọ́ ń gbàgbé nọ́mbà à ń gbàgbé àmọ́ ń gbàgbé mo ti ké à ń gbàgbé àmọ́ sùúrù torí alákòókò tí màmá mú pé òun fẹsẹ̀ tọ́tọ́ka sí kí ni ipò ìgbàgbé kí sì lọ́ọ́ gbàgbé fi bó tilẹ̀ jẹ́ igi pọ̀ jáde pọ́nbélé bí ìta àtọ́ púpọ̀ fẹsẹ̀ rìn lẹ̀. àdìgbé lẹ́yìn ó wá nínú Sahih Bukhari àti Muslim anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn ni inama ana basharun mithlukum ansa kama tansawun fa idha kírò ni. èmi ò ǹjẹ́ nǹkan kan tí ì bá ṣèyàn bíi tiyín. yẹn kí mi ṣe màláìka èèyàn bíi tiyín náà ni ayé àtẹrí ni máa yẹ àtẹrí bẹṣọ irun tí máa ṣèyàn náà máa ṣèmí náà kẹ́ni tiyán gẹ́gẹ́ bí ìgbàgbé. torí ẹ̀ tẹ́ bá ti wá rí kí mo gbàgbé. bá ti pé mo gbà pé ẹran mi létí. hadith yóò ní sábàbí sábàbí rẹ̀ nígbà nùsùlùmá àti ọ̀nà wọn gbàgbé ṣe nǹkan tí máa bí sùjúdù sáwò. àwọn tàbí padà wá sọ fáwọn nùsùlùmá àti ọ̀nà lẹ́yìn tó kírun tán ló fi wá sọ fún ọ pé ìyẹn bí tí ń tẹ ẹ bá rí tí mo gbàgbé ẹran mi létí ànábì sọ̀rọ̀ lágbàgbọ́ ni àbá àwọn ẹni tí wọ́n ń wò fún àwọn fẹ́ràn ànábì Muhammad ẹnìkan Muhammad kí ṣe kí wọ́n á ní yẹn ànábì كما أطرت النصارى ابن مريم إنما أنا عبد فقولوا عبد الله ورسوله ẹ gbọ́dọ̀ ròyìn mi lárúfọ kẹbà nàfọra alágbélébù àwọn ọlọ́jọ́ sunday bí wọ́n ti ṣe ròyìn anabi isa aleyhi salam lárúfọ wọ́n ròyìn rẹ̀ títí tí wọ́n mọ̀ tí wọ́n fi wọ́n ká ẹ Ọlọ́run lé wọ́n nítorí pé ẹni tá a bí látara abotí ọ̀sà kọ hàn eléyìí ti kílẹ̀ rẹ̀ gbọ́dọ̀ lọ. àwọn kan ní no no ọmọ ọlọ́run ọmọ ọlọ́run. sẹ́mi pé kìí sọ ọlọ́run ọmọ ọlọ́run kí ló túmọ̀ sí ìyẹn káwọn wò fún àwọn ẹni àkọ́kọ́ wọn ká ti ṣe. àtẹ́lẹ̀ náà àti ṣe ṣe ráàyè lọ́dọ̀ ẹ̀ tí ọ̀lẹ́rìí ọpọlọ lásán ni bá. èmi sẹ́rí kankan nù Talmud kò sẹ́rí kankan nínú Tawrah kò sẹ́rí kankan nù Injil kíkọ́ lọ ní ẹ̀yíṣà gbọ́dọ̀ wà lẹ́sẹ̀ pé na ọlọ́run náà ti ti fẹ́ rẹ́ ni rẹ́ náà lẹ́sọ̀ nù ìwé Mátíù ẹni ìwé Jésù ọmọ ọmọ ọmọ Dáfídì Jésù nípa ẹni ìwé jésù ọmọ àdáfi mo dáfi lè wá wá. ọ̀rẹ́ rí nǹkan mìíràn tó bóyá dáfi tí wọ́n ní ti káfíńtà nígbà tí ẹni ètò sórí bàbá rẹ̀ ẹ̀tọ́ á ìwé jésù ọmọ àdáfi gbogbo nǹkan òde ẹ̀yà wà. contradiction. so nítorí di eléyìí báyìí nígbà tí ń ròyìn rẹ̀ lárúkọ ọlọ́lọ́ ni eré ẹlẹ́sìn rí ẹ̀rí lára mọ́tò Jesus is Lord ẹlòmíì tún kọ́ sára lé Jesus is Lord ẹlòmíì tún ní Jésù tómi ẹlòmíì ní ojúkẹ́ ọlọ́run ojúkẹ́ Jésù. ta lọ lọ́n dání jésù abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́. Jesus is Lord ó túmọ̀ sí pé is not Lord bẹ́ẹ̀ ni làákà ìsọ. Tètè bá jẹ́ Lord kò ní ìdìbò ẹ̀sẹ̀ pọ̀. Mo rò pé yé. Ìṣèlú kí ni ìsọ̀rọ̀ sọ ni isoro okay? Allah òhó Allah Oh, kò ní làákà Allah ni Allah a ọ̀hún ṣe yìí méjì abilẹ̀ ìṣẹ́kùn káyìn yìí méjì wà nípa ọlọ́ọ̀nù gbájú ìdí pọpọlọ yẹn ti dàrú fọ́nkádà nù. Ìṣẹ̀lẹ̀ ìgbà tó sọ pé Jesus is Lord ó túmọ̀ sí pé he is not Lord you are just proclaiming to let him be what he is not. Sọ pé ìjọba dájú wọn ìlú agbóòsì. Báwo lẹ́lẹ́?

wọ́n ní wọ́n àbọ̀ àbdìlá ìrántí pé àbọ̀ àbdìlá ajẹ́ pé ó mú àbdìlá náà bẹ̀. báwọn dada ìrántí jésù ọmọ ọlọ́ọ̀ táàmì àwọ̀ ọlọ́ọ̀ tó fi jésù ọlọ́ọ̀. pa tó ọlọ́yẹ́ ti lu ìlàjì àwọn àmì ìdàbí la àtà tó ń bẹ̀tù dàdà jẹ́ tó ń kọ́rin náà wọ́n ti nà. wọ́n lè rẹ́sì mú wa títí tí adìẹ wọ́n òwe yín. ìdí nìyí tó fi jẹ́ pé ẹni tó sọ pé ọmọ ọlọ́run ni kò fi kankan yàtọ̀ sẹ́ni tó pè lọ́lọ́. abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ nítorí pé alukọ́ọ̀lù fi lù wọlé alukọ́ọ̀lù fi lù nítorí sọ ọmọ náà ní ti ń ṣe bàbá táwọn ẹlẹ́lẹ́ bàbá ò ní pilẹ̀ jíjẹ́ ni àkọ́kọ́ rẹ̀ kò ní bẹ̀rẹ̀. jíjẹ́ ní ìgbẹ̀yìn rẹ̀ kò sí lópin ajẹ́ pé kọ̀yẹ́ kí jésù náà ó níbẹ̀rẹ̀ àmì ẹ̀ sọ pé wọ́n á bì ní kò sí sí tẹ́lẹ̀ pé contradiction kò sí yẹ kó lópin àmọ́ ni wọ́n ra mú wọn kàn má gbélébù báwọn nana àtúlẹ̀ ìtújọ́ mẹ́ta gbogbo ayé ò ní tó tún tají nǹkan mẹ́ta. sọ gbogbo àwọn kan gbàlẹ́kọ̀tẹ́ àmọ́ bọ́pọ̀lọ́ tí wọ́n ti gbà. so alhamdulillah innaha la ta'mal absar walakin ta'mal qulub allati fi sudur ọlọ́run ní ojú tó àlágbárí kọ́ ló máa ń fọ́ ojú inú ló máa ń fọ́ ọlọ́run àti tagbárí àti tinú máa fọ́ ti wà kankan. àwọn kan á ní inú mẹ́ta lọ́kàn. ẹ̀rọ tó gbé wa lọ síbi gbogbo eléyìí sọ̀rọ̀ anábì wa Muhammad ọba àjọyọ̀ wọn ni ẹ máa ròyìn àwọn lárúkọ kí bá wọn Nasara náà ti ṣe ròyìn Jésù lárúkọ wọn ni mẹ́ta lọ́kàn ó túmọ̀ sí pé wọ́n kọ́ lọ́hùn wọ́n ti wé bíi fáàn gàgé fáàn ó ní ni ó tún wá ní ojúgun rẹ̀ ojúgun mọ́rúnkún ó tún wá ní àtẹlẹsẹ̀ tó gbé dúró fa bí wọ́n ti fọ́lọ̀ ń wínú. fáànù ò lè jẹ́ fáànù tí ọba sábẹ́bẹ̀ abẹ́bẹ̀ òsì wúlò tí ọba lójúgun tó gbé dúró ojúgun òsì ní dúró tí ọba ní àtẹlẹsẹ̀ tó dì mú. wọ́n á ní Jésù one of three in trinity wọn á ní ó lé kiri ni. so ọlọ́sìn ní gbogbo wọn kọ́ kufar. لقد كفر الذين قالوا إن الله هو المسيح عيسى بن مريم هذا في مسيح عيسى بن مريم الله الله نمسك فيه لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وأنت أني أكن متع لله أنا كفيل ẹnìkan á ní wọn ṣe kẹfẹ rí tí ọlọ́run ní ká gbàgbọ́ ní àjúwọ̀ tó rí rẹ̀ pé. ìrẹ́ ìwọ náà ti ròyìn ròyìn lárúkọ lárúkọ náà náà mi ò láti ẹgbẹ́ ànábi ọ̀sọ̀rọ̀ bá àti láti ayọ̀ ayé rẹ̀ kì í kì í kò sí gbogbo ẹtí wá ti jẹun lọ yàtọ̀ èyí ò rí nínú àdéhùn anas àtàlùmíì pé wọ́n máa ń gbé omi omi àgé omi ìtaaba àtẹlá nàbí sọlá àtẹlá àti àti gbóngbó wọ́n máa ń gbé tẹlá nàbí sọlá nàbí máa ń lọ ọtí ìgbàjẹ kí wọ́n á lè léyìn òsì ní kò sí gbẹ ń fún ànábì òtún sísọ ń fún rẹ ọ̀rọ̀ àwọn àdéhùn kan ló bá ànábì tọ̀ òtún tọ̀ lóòrùn wọ́n sí wọ́n tó ń tọ̀ lóòrùn tó ń pọ́tọ̀ sókòtò. gbogbo eléyìí ẹ máa ròyìn mi lárúkọ lànàbí sọ ẹ sọ pé ẹrú ọlọ́run ni mi ẹrú ọlọ́run lèmi jẹ ẹ bá ròyìn mi ẹ sọ pé ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run pọpọpọ ni. náà lọ́lọ́run ti sọ pé lànàbí ìtàkà ti fẹ́ tọ̀lọ̀ látọ̀wọ̀n àti màmá rẹ̀ wọ́n ń jẹun ọlọ́run ti ń jẹun ẹ̀ ọdún kò lè jọ ọlọ́run bá torí débi bá pa kò nílẹ̀ àtẹ́ǹdì sí wọn ọlọ́run ti sì ń jẹun ní bùkátà láti yàgbẹ́ ọlọ́tọ̀ wa tó tí ó sùn gbogbo àdúgbò ọmọ àrùn ẹ̀rọ pé irú ọlọ́run wò ló torí tọ́lọ̀ òwe ńlá ọlọ́run pa fún wa bẹ̀rù ọlọ́run tó ṣe pé tìgbẹ́ bá ń pè é tí bá ń pè é báyìí ọmọ yọ ẹ dà kù sí kò sí kọ́kọ́ rẹ ni ẹ bá wá kọ́kọ́ rẹ ṣe ẹ rò pé kọ́mi ẹ ṣe máa ṣe tó ṣe ọlọ́run á nù. subhanallah tó ń torí di ilé àwọn adúgbò fọlọ́ ọ̀ tàjẹ́ mú torí anábì ọ̀sọ̀lọ́ àṣẹlá gbàgbé kò sì dín nǹkan kan nínú jíjá ànábì rẹ̀ torí pé ọ̀sẹ̀lẹ̀ ni kọ́nà òfin lè mú òfin wá ó sì tó ń bá gbàgbé ẹran létí ẹ̀yin wá sí subhanallah nígbà tí ìmáàmù yìí sàtìsẹ nígbà tí kírun tó ní ta lóluwà rẹ̀ pé èmi ni ọkàn ẹ mọ̀ pé eléyìí tó ìtayọ náà látúntì wọ anabi kan tó jọ gà wa ó tí wọn bá gbà kí ni kẹsì ẹran mi létí kí wọn ni wọn máa fi ràn yàn létí lọ́wọ́ akọkùnrin ni wọn ràn yàn létí lórí irun kí ni wọn sọ. ìnàmọ́ tẹ̀síhù lè rìjà wọ́n tẹ̀síhù lè nìta ẹ̀yin wọn pé subhanallah obìnrin ó sì fi inú gbá òdì tiẹ̀ kóònù sọ fún báyìí. tá a bá wo gbólóhùn tó mú wa á rí i pé ká lò ó kọ́kárí gbogbo nǹkan òun lọ yẹ ká má da dúró lórí sùjúdù sáhù tó mú wa. ìdí ni wípé innama ana basharun mithlukum ansa kama tansawun fa idha nasitu fadhakkiruni àdéhùn ìkànnì tó yé wa láì má sábàbí ẹ̀. a ti mà nínú òfin ṣẹ̀ríà. bídáyà ya wọ́n wá nù al kan wá nù súnà sallallahu alaihi wasallam àwa kọ yé láì máa kí bi bí ọ̀rọ̀ yẹn sọ yìí pé ọ̀rọ̀ ofin òfin rẹ̀ gbọ́dọ̀ kárí gbogbo nǹkan tó bá tí ta le tá a lori lò si lórí. to sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó bí ka gbólóhùn òfin yẹn tí ò yé wa láì sábàbí A se ìdájọ́ yẹn ma lórí irú sábàbí yẹn ṣùgbọ́n lẹ́yìn ní sọ̀ọ́ kárí gbogbo nǹkan inú rẹ̀ náà ni pé ìmáàmù ka kí ó lọ gbàgbé létí fi hàn yín pé òun fẹ́ kí ẹran létí àbíkọ̀ fẹ́ ẹnu láàrin àwọn àwọn Hanifa wọn tí bá sọ̀rọ̀ ẹ̀ gbọ́dọ̀ sí. ọ̀sán yìí ni bá ti rí ìyẹn bá nàbí sallallahu alaihi wasallam bí wọ́n ti ṣe ń kírun lọ ni wọ́n gbàgbé ìwò láyà tó kàn lẹ́yìn tí wọ́n kà dé ẹnìkan kò ti sọ̀rọ̀ ìgbà tí wọ́n kírun tán anábì sallallahu alaihi wasallam tó ní alaysa fikum rajulun rashid tí ẹni tó pẹ̀ kàn sí láàrin yìí ni. ẹ̀yin náà Ubay níbo ni Ubay ibn Ka'b wà subhanallah. àtiwájú wa ni ẹ bá ẹ̀rọ kí lè máa mú kan ó dà sí lórí ìrún wa tún ṣe nígbà tá a kírun tán ó sì lọ mú ẹni tí ó tún tó fún lọ́rùn tó ti fura ti pẹ́ pọ́ fẹ́ gba ìmáàmùsíp yìí mọ̀ lọ́wọ́. àlọ́ ọbẹ̀ bàrújẹ́ báwo wọ́n wá tún sí oṣù lọ fún lọ́rùn pọ́ fẹ́ gba ìmáàmùsíp ìmáàmùsíp kí ni jẹ́ ìmáàmùsíp irọ́ lásán akama babara rọ àní pé ìrún tó ń kí fún ọ sọ́dọ̀ ń gbà ní àkókò mà lóun kí fún ẹlẹ láì ní àmà fẹ̀rù kí láàrin rẹ sọlọ́ọ̀nù o tún wá fi ntí ọ̀dà òfin bá tó fẹ́ dáa jẹ́ torí di eléyìí báyìí àdéhùn yìí ó fi hàn wá pé anábì wa sallallahu alaihi wa sallam fèsì fún gbàgbé lórí wọn àwọn àdéhùn tí wọ́n sì mú wa fún wa yìí gbogbo ẹ̀ tọ́ka sí ń tọ́ ṣẹlẹ̀ ní nínú gbàgbé. torí Ibn Qayyim ní ìgbàgbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lórí irun min tamami ni'matillahi ala ummatihi ń bẹ nínú tó jẹ́ àmì pé ọlọ́run pé ìdẹ̀ra rẹ̀ lórí ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí tànábì ọba lọ gbàgbé pínrín lórí irun tó ṣe bẹ́ẹ̀ kú tí ó gbàgbé rí lórí irun táwa wá ń gbàgbé bá a ti máa gbàgbé lójoojúmọ́ yìí ẹ dákun kó làbá ti máa sọ̀rọ̀ sí i kìnnì kan kọ̀ọ̀bìlì kìnnì kan bàdí bóla láti ma òsibí táàtì ma tánàbí ọ̀gá gbàgbé torí rẹ̀ nínú kọ́nà pé ìdẹ̀ra rẹ̀ lè jọ yìí lórí ni ṣébọ́lá ń sọ́kọ́ àlùyọ́ wọn àkùmọ́ntù lọ́kùn sí inákùn wà á ti máa ń tu àlékún nàìmàtì nínú tàmáàmì nàìmà onígbàgbé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó gbàgbé tọ́lọ́ ń tara rẹ̀ sí àwọn òfin tá máa ṣàtúnṣe ó sì ń bẹ nínú tí ń jẹ́rìí sí pé ẹ̀sìn islam ti pé kò fààyè sílẹ̀ fẹ́ẹ́ pọ́ọ̀tì láti wá máa gbìyànjú kan kọ́ máa wúra rẹ̀ kó ń tí ò jámá. torí ẹ̀ àti gbòǹgbò àti ẹ̀ka ẹ̀sìn islam yìí gbogbo ẹ̀ ti wá látọ̀dọ̀ ọlọ́ àti látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam sáyé fẹ́nìkan láti pé èmi ni mo ọ̀rìjìnẹ́tì kìnnì ọ̀rìjìnẹ́tì kìnnì kò sáyé rẹ̀ tọ́ ọlọ́run ti bẹ́ẹ̀ nítorí ká lè bá ọmọ kọ́sì ànábì sallallahu alaihi wasallam nípa ọ̀nà tí ó gbà ṣàtúnṣe àwọn àgbàgbé tó sì òun náà nínú kóòlù àárọ̀ ti ṣe máa ṣe tó wa. torí rẹ̀ ló ti wá nínú àdéhùn kan tá a lẹ́ẹ̀kan àdéhùn munqati' àárín àwọn ẹni tí wọ́n gba àdéhùn yẹn wá àwọn kan já sọ̀nù wọn ọ̀dà kọ wọn àti mọ̀ wọn tó bá ti pa àmọ́ wọn ta sí wádìí nípa wọn pé sólódodo ni wọn nínú àwọn tíra àbókùrọ ni wọn àbámà bóyá di ìyẹn ti máa fi tẹ̀lé ṣùgbọ́n a rí i pé ìtẹ̀lẹ̀ yìí àtàdé tó síwájú ń jẹ́rìí fún un eré làwọn olùmọ̀ọ́sọ pé kọ̀ọ̀fẹ́ sẹ́ni lẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ kọ́ kò ṣe déédéé ẹ̀ẹ́dẹ́ má rò pé gbogbo àdéhùn lẹ́ẹ̀mọ sọ bẹ́ẹ̀ fún o kíkẹ́ tó wá ti pé ìtumọ̀ rẹ̀ dùn ìtumọ̀ rẹ̀ ṣe déédéé àmọ́ kọ̀ọ̀fẹ́ sẹ́ni lẹ̀ áhà gbogbo ìtẹ́ bá ti sọ báyẹn fún ó túnbọ̀ sí àdéhùn yẹn pàtó ọ̀fẹ́ sẹ́rin rẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó ní ìyẹn a ló ti lédè rùn aláwọn àdéhùn mi tó pọ̀ tó ti wọ́n ń tọ́ka sí ìtumọ̀ yẹn bó tilẹ̀ jẹ́ kékeré ti gbólóhùn táwọn náà mú wa nù. ṣùgbọ́n èyí tá à ń sọ̀rọ̀ lórí rẹ̀ yìí òun wà ó wà straight to the point ju àwọn àyókù tá à ń wí yẹn lọ. ìrẹ̀ láti sọ pé àdéhùn kan wà tó ti ń kíkọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ àmọ́ ìtumọ̀ ó ṣe déédéé ẹ kìí ṣe pé tọkàn á rí bí àdéhùn náà kó wá pé rọjà táwọn túmọ̀ tó dùn tó dùn tó dùn tó dùn tó dùn á ah! àdéhùn yìí ń pọ̀ fẹsẹ̀ nílẹ̀ àmọ́ túmọ̀ rẹ̀ ń kọ́ ah, kò ṣe déédéé àwọn eléyìí ò ṣe déédéé. ọjọ́ bó ti jẹ́ mẹ́rin kí ló àdéhùn náà ìnáma ansa ọ̀hún ẹ̀sẹ̀ lè kó sẹ́ni. sẹ́ni mo máa ń gbàgbé àbí ń ṣe lọ́lọ́run máa mú mi gbàgbé nítorí kí nǹkan kan ò lè jẹ́ súnà. ǹjẹ́ ẹ̀sìn màtẹ́lẹ̀ kẹ́lẹ́ bá a máa ń súnà. wọlé ẹ̀sẹ̀ ẹ̀ǹtí gbàgbé ànábì túmọ̀ sí mi ẹ̀ǹtí gbàgbé rẹ̀ tó túmọ̀ sí mi. abẹ́ ẹ̀kọ́ tó sọ pé innama ana basharun mithlukum ansa kama tansaw fa idha nasitu fadhakkiruni tí mo bá ti gbàgbé ẹran mi létí tẹ́ bá rán létí kí ni ó ṣe yóò ṣàtúnṣe tó ìtumọ̀ pé mo gbàgbé kẹ̀lé bá tara rẹ̀ mo fi tẹ̀sí mà. Fèlè yìí ọjẹ́ ìjọ ń ṣàfihàn bí ìgbàgbé ó ti ṣe jẹ́ ìjà àti dámú mi yàn. Àwọn ọlọ́run wọn kọ́ ìṣọba tó máa ń gbàgbé. Ọlọ́run ni máa ká náà rọ̀ nàṣẹ́yà olúwa ẹlẹ́dàá rẹ̀ kì í ṣe olùgbàgbé ìfún èèyàn gbogbo èèyàn olùgbàgbé ni torí rẹ̀ iná ti sọ pé wọn máa súnmi ẹlòmíràn ìlà ìlàsìyí wọn lè lọ́kàn lò ìlà ẹnáwó yàtàkàlẹ́wò wọn ni wọn kò yàn léèyàn bí ọba sí ìgbàgbé rẹ̀ wọn ò sì pé ọkàn lọ́kàn kọlù sí yíyí bí ìbá ti pé yíyí ti máa yí ìbá ti pè ní pàlù. eléyìí jẹ́bi tá a dúró sí lónìí. a ti mà nípa ibo ni a fi ọ̀rọ̀ kùnú dùrọ̀ sí. pé súnà ní ká ṣe é nígbà tí sábàbí bá bì í. kẹ́ bó ti jẹ́ pé sábàbí ló bí ìdánilẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ti wá sábàbí bá wà mú ní sẹ́kù náà àníràn kan pàtó dáadéle sí yàtọ̀ sí ìrùn míì gbogbo òun la ti lè dé. bákan náà ẹ̀wẹ̀ a sì máa ń kí a lè ṣe kùnúùtù qabla aw ba'da ar-ruku' kátó rùkú' àbí lẹ́yìn ar-ruku' a sì ní ọ̀nbẹ́nu tí súnà tọ́ka sí gan-an ipe a lè ṣe kùnúùtù sókè wọ́n ìlà báwo làwọn sàábé ti ṣe wá mà nígbà náà bí wí báyìí báyìí báyìí tí ì bá gbóhùn sókè mẹ́. sèdínì tí ìmáàmù bá ń ṣe àdúrà eléyìn ọ̀tọ̀ súnà táwọn ìjọ àlẹ́yìn ọmọ ṣe àmín. ó sì tún wá nù àdéhùn àdéhùn tó tọ́ka sí fáwọn ẹbí máa ń gbọ́ sókè nígbà tí máa ń ṣàdúrà ní kónóòtù pàápàá jùlọ kónóòtù wẹ́tẹ̀rù tí máa ń ṣàdúrà ní kónóòtù sọ̀lá tó wẹ́tẹ̀rù ètò dára lójú pé gbogbo àlà mójútó lójoojúmọ́ ẹni tí ì bá mójútó kọ́ máa mójútó àyìnbá kí sọlá tó wéṣèrè yọ sọ yàn di bá sẹ́kù yọ sọ yàn di òkì kọ́nà ọba ọmọ ti wá kòkì torí ẹ̀sùn bá ti mọ̀ pé òun ó gbé ọ lọ wá ti wọlé kírun wá ti kírun iṣẹ́ ìtàmọ́sálásí kí wéṣèrè kò tó lọlé ó ti lọ́jọ́ kọ́ ọmọ kí n lé lọ́dà torí kí lè ọmọ bàjẹ́ sáré ọmọ bàjẹ́ sáré ìtumọ̀ ìdí kírun. láti mọ̀ ní ìsìn ìgbésùn ìdúró fanabi wa muhammed sallallahu alayhi wa sallam gbàgbé ṣẹlẹ̀ sí wọn lórí irun nítorí kọlọ ọ̀rọ̀ fífi bá àtàrà rẹ̀ mú wa mọ àwọn òfin tá a mà nínú ẹ̀sìn tí ìgbàgbé bá ti ṣẹlẹ̀ lónìí náà àní nǹkan míì tá a lè fi yanjú ẹ̀ dábì máa dáàbì láti sùn láti sùn sí yàtọ̀ sí fanabi wa muhammed sallallahu alayhi wa sallam àbí ọlọ́run bá a kò náà orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù ó sànù wà fún alákòóyè tó péye nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ́wọ́ lórí àti máa fi dá àkọ́yé sí wa ó sì ń dáhùn wí dáhùn kọ́ táwọn ìdá rere fún wa lọ́la pé ní àrùkíyàn wọ́n máa ń tẹ̀lé balẹ̀ ìjọ àbúrò. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك jẹ́ pé àkójọpọ̀ yẹn wọ́n pé àsọ̀rọ̀ ń pọ̀rọ̀ òkú bóyá bí lórí àìpọ̀rọ̀ yìí láti orílẹ̀ rẹ̀. ẹ tí wàá ló ń tẹ̀sí ń kẹ́kọ̀ọ́ ní sùkúù yẹn ní họ́ọ̀lù sùkúù yẹn láti ń sọ lẹ́yìn ìṣáà ń tẹ̀ mẹ́sì. kápẹ́tà mọ́tì. bọ́ọ̀lù ti lè jẹ́ tààmọ́ ó túmọ̀ sí pé ànábì ń kẹ́ mẹ́sì nǹkan ẹ̀yìn ti bẹ́ẹ̀ ṣe torí ẹ ẹnìkan ìdáwà fẹ́ sọ àwòrán máa fi àìgbọràn táwọn àfipàdé àti ọlọ́run àdìgbà nàbẹ Muhammad sọlọ wà wà àdìgbà àdìgbà sẹlẹ ẹnìkan ìdáwà fẹ́ sọ wà ní mẹsàlásì ọjọ́ ìdí ẹ̀yìn gbàgbà bá ṣe nù. Tabafẹ́ àwa ọjọ́ ìmáàmù kan tó ń kí lẹ́nu wọn ti kí ìlú méjì ṣáájú. Ìgbà tó máa ń tàtàyà àti parí tí wọn náà tàtàlá fún àyà ìṣòro bá àlùsọ́nà bó ní ṣe bó ní ṣe bó ní ṣe àtàlá fún àyà ìṣòro bá àlùsọ́nà níbẹ̀ ẹ̀rù gbà tí wọn bá kí ìrántí náà tó pin tó bá fẹ́ tàtàyà àti gbẹ̀yìn tó ṣe tàtàlá fún àyà ìṣòro bá àlùsọ́nà. bẹ̀rẹ̀ pé tí ẹ bá ṣe ìṣàkóso àlùsọ́nà pé kí ẹ̀ máa ṣe kò sí kí ẹ̀ máa fẹ́ jáde tó ń lé tó nínú màláìka tó máa bá yẹn sọ nínú kí ẹ̀ bá wọlé náà kí ẹ̀ fẹ́ wọlé kí ẹ̀. wọ́n yìí sọ orú ọ̀rọ̀ yẹn láì jẹ́ pé yẹn lẹ́rìí fún láti mẹ́rí tó sọ bẹ́ẹ̀ wípé kí ẹ̀ máa fẹ́ kò sí kí ẹ̀ tó jáde lé ó ní iye màláìka tó máa bá tọ́ lé rẹ̀ káàmá tó àtọ́ màá lọ sínú àdúgbò bàjáde lé rẹ̀. àdúrà wọn ni Islam ní kò ṣe àti pípẹ́ tó lọ fún gbogbo àná làwọn bisimilá tọ̀wọ̀tẹ́lì fún wọn fún àlùmọ́ wọlé àkọ́wé wọlé àkọ́wé tẹ̀lé اللهم إني أعوذ بك أن أضل أو أضل أو أذل أو أذل أو أظلم أو أظلم أو أجهل أو يجهل علي بس ذلك عمل نعم. نعم. نعم. نعم. نعم. نعم. نعم. sá fún tí ọmọ ìpèrè bá fẹ́ fọmọ ìpèrè náà wà níta rẹ̀ ó lẹ́nu bá fẹ́ fún káwọn ọmọ ìpèrè bóyá wọ́n tún tàbá tó dà àwọn àgbàlagbà bóyá tí kan bá fẹ́ fara ní ẹ̀kọ́ ní ìsá fún. ọmọdé máa ń bẹ láàrin àwọn ìjà fẹjọ tó sá fún tá a lè dá àwọn òfin padà síbi kan ṣé ìdíkà àti ẹ̀sà àwọn àgbàlagbà ó fi kan ara wọn bẹ́ẹ̀ni táwọn ọmọ yẹn bá ti dàgbà débi pé wọn ò ní jẹ́ pé ẹ bá tò wọn sí nǹkan mi wọn máa ń gbọ́ tó sì máa fa ìyọni lẹ́nu fẹ̀yìn tẹ̀ ló dàgbà oṣù tó burú mẹ́. àwọn tí a bá ti mọ̀ pé àwọn ọmọ yẹn bá wọn bá ti ríra wọn bá wọn jọra wọn nǹkan mi ni wọn máa ń gbọ́ tó oníkékeré ọmọdé ọmọdé láàrin àgbàlagbà méjì ọmọdé kan àgbàlagbà méjì ọmọdé kan tó máa fi lè ṣe ségesège fóun tiẹ̀ fóun kò lórí ìran sábà tilẹ̀ sálámà tó fóun oṣù lẹ̀. Hmm, ẹni ẹ sọ pé

ẹ̀jẹ̀ àwọn tí èsì mùsùlùmí ni àdúrà àdúrà Arabic ní origin rẹ̀ lédè lárúbáwá àdúrà àdúrà tẹ ẹ bá bi àwọn sáfẹ ní àdúrà wọn ò ní rí origin rẹ̀ mú wa títí sáfẹ àmọ́ òfìdè ìgbà tí wọn fi àrìn ẹsẹ ni wọn bá jọ èsì ọjọ́ origin ṣé wa. òun náà máa sọ èdè tó ń pè lẹ́nu àdúà torí àdúà ni là ń sọ àdúà ẹ̀gbọ́n lọ rárá mùsùlùmí máa ń àdúà ni kì í gba àdúà orúkọ náà máa gbà wọ́n gbà ọgbà kí ni wọ́n bíi wọ́n ṣe tani ọ̀wá gbà náà tó ìdúkọ́ yẹn máa ronú gbogbo gbà lórí kéésì wa nìkan gbogbo èèyàn náà ni máa ronú gbogbo ìgbà lórí rẹ̀ tó wọ́n máa try láti concentrate lórí pé wájú ọlọ́nà wà báyìí wọ́n kàn mí lọ́bi jáàpù bẹ́ẹ̀ lọ́mọ kọ́ṣẹ́ ara rẹ̀ so ọmọ ọmọ ọmọ ọmọ ìmájìn rẹ̀ lórí rẹ̀ pé nísìnyí báyìí ẹ̀ ń fìgbà tí yàn ti kú máa gbé yàn máa wájú ọlọ́run ah! á kó lọ́jọ́ yóò rí ọlọ́mọ sàánù mi máa gbé mi jù sínú sàárè bọ́ọ̀ ni yóò rí tuntun kọ́ ẹ pé gbogbo ní àǹkà tó rọ olùkó ní tìrọ àdìjà náà owó ní ti ní wọná gbogbo ti kó ti kó ti tá ti bù rẹ lórí rẹ pé tọ́ máa rò ó tó bá ti bẹ̀rẹ̀ rẹ ó rí i pé ó sì rọrùn fẹ́ àwọn nǹkan míì náà wà ó tó bá ti wà wà kọ̀kọ̀lọ̀ ti dànù pété wọ̀ la ipa fẹ́ rò ní. ìjọba sọ pé àyẹ̀wò

láì ah, ràn rẹ ọ̀bàjẹ́ tó wá fi rántí ìrùn rẹ ọ̀bàjẹ́ àmọ́ tẹ́ bá kírun tán yóò forí kalẹ̀ náà. àwọn àlejò sẹ́yìn wà fún ẹni tí ó fẹ́ jẹ oúnjẹ oníṣíbí kó tó lọ san ọrẹ méjèèjì tó bá rí ọmọ. àkọ́kọ́ kò sínú súnà kó ká fi ọwọ́ ká tó jẹ àti tí ẹ bá mọ̀ pé dọ̀tí ń bẹ lọ́wọ́ òun yóò fọwọ́ torí dọ̀tí rẹ̀ pé yé wa gbogbo àná bùtùmọ́ àti náà wọn lọ kó nu wa fún un lọ́wọ́ fẹ́ sálọ àlà àmọ́ tí dọ̀tí bá ń bẹ lọ́wọ́ wa láti tẹ̀kí islam ń tẹ̀sán o torí akramakumullah tí wọ́n bá ní kí èèyàn ta wọ́wọ́ rẹ̀ bá a ti jókòó yìí tí gbogbo èèyàn ní yóò lè ta wọ́wọ́ rẹ̀ tí wọ́n bá fẹ́ yí ìkànnà wa ògbọ́n tí wọ́n ti báwọn ọmọ pírámàrì tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀yọ̀ra tọ́ dúró ni torí pé ìkànnà rẹ̀ gùn dáadáa ó ti kọ̀ mùsùlùmí ò sì síbẹ̀ torí pé akọ́nàkùnrin làtà tí kan máa ti ń bọ̀ yẹn náà máa jẹ́ ọmọ àkójọ sí i. islam ti kọ́ akíntẹ́ bá jẹun tàkẹ́kẹ́ tún la ọwọ́ yín ọlọ́mọdé alálàkúlà ńgbà tí kan máa jókè dé ọ̀gùn. tó islam ò sì sọ kíkọ́ ọkọ̀ wọ́n torí pé ọ̀fẹ́ jẹun orúkọ yẹn kí èsì bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé ìkànnà rẹ̀ wá kún fún ẹnìkan ní ah, ẹ̀rí ọ̀gbà ti islam bẹ́ẹ̀ pàtó ní káwọn ọmọ ọ gbàdú láti lọ ọmọ ìgbà tí mùsùlùmí fọwọ́ lójúmọ́ ni nínú àlùwàlà ó kéré ju ẹ̀mí ló àrùn lójúmọ́ ìwọ ń tí ọ tí ọ̀dọ́ yí àgbẹ̀ tó fọwọ́ nù gbẹ tó ní fọwọ́ tán tí tó nínú Islam wà á fọ rẹ ìgbà ìgbà mẹ́wàá lójúmọ́ tẹ́ ẹ bá wá tún sírò pé ẹ̀ẹ̀mẹ́ta mẹ́ta ni wọ́n fọwọ́ ọjọ́ táàtì tẹ̀sùn fìgbà mẹ́ta àtìgbà tí wọ́n fọwọ́ máa pa tẹ́ bá fi kún un ó di mélòó sixty lójúmọ́ ọlọ́ tóun náà ló dán ọmọ fọwọ́ nítorí pé ọbẹ̀ ẹjọ́ kà ẹwà tó ti pọ̀ tó ti pọ̀ tó ti pọ̀ tó ti pọ̀ Islam tó wá sọ pé ọ̀ gbọ́dọ̀ gbà kíkó oúnjẹ ọ̀sẹ̀ kù lọ́wọ́ rẹ lẹ́yìn ìgbà tó bá jẹun tán láìla.

eléyìí àwọn pè ní mùbá ọkùnrin wò ṣọrọ wàlá tuntun ìnáwó lẹ́yìn ìṣẹ́gun mùsùlùmí ẹ jẹun ẹmu eléyìí òfin kankan ọ̀rọ̀ ọmọ gbígbé túláàsì ní kẹjọ kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ túláàsì ní kò mú kò sẹ́ni wọ́n nọ́mbà fẹ́ni tó bá jẹun bébí òfin pọ́ alhamdulillah tó bá sì máa ma bébí para rẹ̀ láti má kù. ìṣòro kí sẹ́yìn bá bébí para rẹ̀ débi kó kó tó dára sotori ẹ e, nǹkan tó ti fi la yata'allaqu bihi al-amru bil-ijaz wal-nahyu bit-tark wọn gbélé ẹni mùbá wọn ò kọ́ aláṣẹ pété wọn sọ pé pàtì ilé ẹ̀ mùbá àwọn tó bá fi béèrè jẹsẹ ni pé ká jẹun ká mi ọ̀nbẹ nínú tí òfin ṣe àbí má ṣe sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n ọ̀nà wo la lè gbóúnjẹ gbà tó ń jẹ́ òbí dẹ̀ ọ̀nà wo la lè gbómi gbà tómi ó fi dẹ̀sí ọ̀nà wo la lè gbẹ́wù tá à ń wọ̀ sọ́rùn gbà tí ó fi dẹ̀sí ọ̀nà wo la lè gbé bàtà tá à ń wọ̀ sẹ́sẹ́ gbà tí ó fi dẹ̀sí tó jẹ́ pé mo wẹ̀ wù sọ́rùn mo tún gba aláda mo jẹun sínú èmi nìfẹ́ kú mo tún gba aláda mo mú mi kí oúnjẹ mi wà pa mi lórí mo tún gba aláda abẹ́ ẹ̀ béèrè tọ́ dáhùn rẹ̀ ni pé tẹ bá fẹ́ jẹun ẹ̀ ní lọ́kàn yín pé wọ́n náà mo fẹ́ jó oúnjẹ yìí nítorí kára mi ó lè bá lágbára láti tẹ̀sí fún ọ lọ wọn náà mo fẹ́ mú mi yìí nítorí kára mi ó lè bá lágbára láti tẹ̀sí fún ọ lọ wọn náà mo fẹ́ wẹ̀wì nítorí kí n má bàa bẹ níhòòhò kí n lè wà nípò tí ó fi rọ̀ mí lọ́rùn láti tẹ̀ wọ́n lọ gbogbo nǹkan ó wà dẹ́sí ó sì gbà tí máa ń bẹ lára rẹ̀ mọ̀lẹ́kà ń kọ́ ládàá fún ó gbùgbà tó ń jẹ oúnjẹ màlàíkà tó ń kọ́ ládàá fún ọ̀sùn kan lọ́wọ́. Al-Imam Ibn Qayyim rahimahullah nínú sura Madarij as-Salikin wọ́n ní bẹ́ẹ̀ náà ẹrú ọlọ́run tó lágbòóyè tó ti pé gbogbo tó jásà ó ti tẹ̀sìn fáwọn látàrí pé gbogbo tó jásà àfi àṣẹṣe màlàíkà tó kọ́ ládàá fún torí ọlọ́run bá kó